هؤلاء الشهداء الذين قتلوا في سبيل الله قد أمنوا من عظيم الأهوال والكروبات سكنوا بأجل المحال في أعلى الغرفات ومتعوا بجنان الفردوس مستقرا ومآبا وتمتعوا بحور عين كواعب وأترابا لله درك لم تأنس بدنيانا ولم تسر خلف طيف السيف خذلانا ولم تعفر جبين العز مبتدلا تستمطر الذل إصغاء وإذعانا لله درك لم تأنس بدنيانا ولم تسر خلف طيف السيف خذلانا ولم تعفر جبين العز العز مبتذلا تستمطر الذل إصغاء وإذعانا بل عشت مسعر حرب في كتائبنا ترغي وتزبد إعصارا وبركانا واليوم ألقى جواد المجد راكبه وقر مؤتلق الأحداق فرحانا بل عشت مسعر حرب في ألقى جواد المجد راكبه الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان عباد الله كما علمتم الجمعة الماضية انتهينا من الحديث عن العلامة الثانية من علامة الساعة الكبرى ومعنا أيها الإخوة في هذا اليوم إن شاء الله تعالى مع العلامة الثالثة من علامات الساعة الكبرى على وهي نزول المسيح عيسى بن مريم عليه السلام عباد الله سوف يكون حديثنا عن عيسى عليه السلام حول العناصر التالية العنصر الأول عيسى عليه السلام في عقيدة اليهود العنصر الثاني عيسى عليه السلام في عقيدة النصارى العنصر الثالث عيسى في عقيدة المسلمين إخوة الكرام اليهود لعنهم الله يعتقدون أن عيسى عليه السلام ولد الزنا ويتهمون أمه بفاحشة الزنا كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا والله عز وجل أخبرنا بسريتهم في كتابه قال تعالى عن اليهود وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما والبهتان العظيم الذي افتراه اليهود على مريم أنهم اتهموها بالزنا والله عز وجل رد عليهم ذلك بين أنهم قد كذبوا فأخبرنا سبحانه في كتابه أن مريم ولدت في بيت النبوة وولدت في بيت العفاف والطهر فقال تعالى إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم لما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم وتبين لنا يا عباد الله من كتاب ربنا أن مريم ولدت في بيت النبوة وولدت في بيت العفاف والطهر وبين لنا ربنا جل وعلا أن مريم تربت على مائدة الإيمان فقال تعالى فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليه زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب وبين لنا ربنا جل وعلا أن مريم قد عملت بعيسى بأمر من الله ليكون للناس آية فقال تعالى واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ برحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنا يكون لي غلام ولم يمسسني بشر ولم اق بقيا قال كذلك كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمر مقضيا فهملته فانتبذت به مكانا قصيا بين الله سبحانه وتعالى لنا أن مريم ولدت في بيت الحرام والطهر وأنها تربت على مائدة الإيمان وكيف حملت بعيسى ابن مريم عرضا على ذراعات اليهود الذين قالوا بأن عيسى عليه السلام ولد الزنا ثانيا اليهود عليهم لعنة الله يعتقدون أنه هم الذين قتلوا المسيح عيسى بن مريم وصلبوه والله عز وجل أخبرنا بما قالوا فقال الله تعالى وهو يتلى من قائل وقولهم أي اليهود إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين طلبوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا فرفعه الله إليه وكان الله عزيزا حكيما إن شاء الله أيها الإخوة نتحدث عن البواكي طبعا عقيدة النصارى في اليهود وعقيدة المسلمين الطاهرين في اليهود في عيسى إن شاء الله تعالى في الجمعة القادمة وغير القادمة إن شاء الله اللهم افتح لنا أبواب الخير والتيسير الحمد لله رب العالمين الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه قر الميامين وأشهد أن لا إله إلا الله الذي إذا أراد إذا أراد شيئا أن يقول له كن فيقول واشهد ان محمدا عبد الله ورسوله وصدق بعيسى ابن مريم اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحابته الكرام وعلى اتباعه الاطهار ومن سار على نهجه الى يوم الدين يا قوم يا رب ɔna yɛ na onisiana fɛ ɛha bata abisanawa yara kiri wuya den yi mutu nɔbɔn banya nɔbɔn banya nika de kare ni ni zuhuru mahdi imamu mahdi ɔn bɛ b'a bɛ de kare ni ni yɛrɛ yi dajjal ɔn bɛ b'a bɛ ɔn mu yi do kuma de kare ɔlan mɛmɛ tuntun mu de o ye diye sere ma domuri sere hunde empati dajjal oni anna naji wannan to huda annabi nuzul isa ibn maryam alayhi salatu wassalam onobe oyime oni annabi isa babe anaika is popularly referred to generally by the english word called jesus christ agomi ka ɛho akinda ka nabi isa ba bɛ ɔpɔ mori nyɔnyɔ dala rɔru nyɔnu ɛna ɛbɛ kɔ mori mu ɛsɛ bɛ kɔ mori mu na agbɔbɔ ɔbɛ sika ɛyɛ nabi isa wɔta tse ɔdo tibi a nabi isa bɛ mi jesus christ abika ɔnɔ yɛ kɔ. oye omori hàn mi àwọn omori hàn mọ̀ta bẹ́ẹ̀. awon mɛlɛm ni anu lɔba kumuri o bɛ ni ka ka tse na a ni ilé ayi ka yi lé ne bi sa ni gafe lɛ ta olùkọ́ la nɔ mi muri so ko muri ni dɔtuna ɛnɛ lɛ ne na jesus christ ko ana ne ne jesus christ. ɔnere si yahudi the jews say believe ɛnɛ sɛka nire ɛnɛ bi isa omi de yayɛ ìtɔnà ka kàtà na bi isa de yayɛ yàtɔ dɔw yàtɔ rere ɛnɛ kó wòri yɛ ìtɔnà ne bi isa ɔnú ya ká yɛ ɛnɛ wòri ká yɛ ɛnɛ kóntó musalaamu ya sallam ìdúwà nɛ ama bɔnu mu kɔ alɛ yàtɔ nyɔ wòle si jus awo kana wọn bɔ bɛ paapa ana bɔ bɛ paapa ɛna mi gaagu inu ma ne bɔ sa ɛna mi jus ɛna awo ale yi lana lɔ abɔwa ɛnu bɔbɔ bɔwa ɛna mi ɛna kɛse asa ne bi sa ana bi kristian sɛ ɛdɛ ka ɛna de ma sɛ ɛkɔ kɔmɔli maa hɛn na nyina mi ni islam yahudi ni olu n'omori ni tuba the jews akida ni inuwa nini ana yi ka ɛnkɔtɔ sɔgɔ jɛlɛ dɛnyi wodowodowo yɛ ajɛlɛ dɛ kula wa eye ti du ɛhɔnɔ ni dɛnyi ake nɔbi sayɛ ni ɛnɛ ase kɔnkɔtɔ yi abɛ kura ɛsɛ ni dɔtuna ni inuwa yɛ wele tsi wa wele tsi wa bi atɔwura wa ɛnji wa zabu ama danyi se ayɛ ni kakɛ ɛsɛ asa ni tɛlɛ izana dɔ tena nɔ ka anabi isa ojɔ taa o ka ozi rɛ kɔli sa o ma sari ka dama kai ɔda ba kɛnɛ kɛmure nu ɔjinɛ hu ni iri nɔra ko ɛŋɔ lɔ na ɛŋɔ la olokunkun na ɔza alibarika ɔnɔ mori tu kɔlɔmani ka abi nnɔma jinɛ hu na nimɛ mu na wa se ra wa halaka minɛ a n'a ka ye sɔrɔ ne bi isa kan jesus christ ne bi isa ko yɔrɔ t'aw de ko kɛ ne y'a mɛ maa ye dɔw ye wuli e sɛgɛ nin dɔ tɛni kisigira dɔw ba o mori sɔgɔnɔ o t'a la daa ka ye ni kirece ye ci an ka an bɛ taa yin sɔrɔ nisa ka o bi kofure ka yahudi ono ala kɛ ni wɛrɛ wa ɛ a halaka kɛ muri halaka isa na ko muri wasi kaskanci garawa isa na ko muri ne yemi mere enenya bi technology enenya bi su waye ama ene mi tuli state of israel lo e kana una bo ka e wal wal wa iz ta'dhanna rabbuka لا يمسن عليهم سوء إلى يوم القيامة لا يبعثن عليهم من يسومهم سوء إلى يوم القيامة أمريكا ده omori ko wallahi on ba ko le ni ni gwa ka be ba su ya yahudi bolo de don dure ka e state of israel le la wa we ka ni bom na je to ka do a ho ne we le ah adolf hitler on yakene oh 12 million jew ade ko omori wa ọ̀dẹ́ni yà wá àlàyé àwa because báwo kẹrù ìmọ̀ bẹ́ẹ̀ kúrẹ́ tó èyí ọmọ ẹ̀dẹ́ ká sẹ̀mí ìnà wà sẹ́yìnà yà àwọn yà understand ló wọlé lẹ́nu àká àmọ́ wà sẹ́yìnà yẹ́ ìmọ̀ àṣàṣà o ìbẹ̀ ìdìbò bẹ́ẹ̀ ọkọ̀rọ̀ ẹni múlẹ̀ dìbí ẹni tó múlẹ̀ tó máa máa ń sọ àrùwá àbúkárí jẹ́ nílẹ̀ àmẹ́ somebody who upon no man disgrace Yahudi Najan. Number two, awe wa qawlihim ala Maryam buhtanan azima. Ate ina ina ya kai Mary isa alayhi salam ka ɛni akonya nebi isa o ɛya akiwuso nɔfɛlɛ yɛrɛ kɔnsɛ akoamɔ ɔn emisɔnɔ na soso yɛrɛ wa bamajɛ omori anani ɔla dɔni mary omori bana wa taala daabu yi wa ka ɛdijɛ nijɛ alikɔmɔni ka ɛfɛ tunisa aya one fifty six omori bana wa taala daa sɛ ka mariam anama nebi isa mariam mother of omuliro nasulika inirihe kumukumu ama inirihe haike ama inirihe naika awulehi albarika ama omuliro subhanahu wa ta'ala doka is qalat imratu imran onyi maryam anabi imratu imran anawasi imran omuliro katama ewantumu sallallahu alaihi wa sallam dowa kutani azao ka anyumuni onyi maryam

dɔɔni dɔ kan ɛmi ndezɔtu la tɛ ma fi bɛtɛ muharɔrɔ isana yi ne de ka ma ni lɔn mi ya dɔ o mori ma promise ma ana ma lafiya a yi kɛ kɛ nɔ ma muharɔrɔ bɔ bɔ a wɔ na yi ka ibada kɛ nɔ ma mɛ ɔ ma kɛ o mori kɛ na yɛ nyɛ sa dama promise o mori o nya na o nɔ o jɔ ma ni ka ka ta kɔ ni dɔ ko mori na wɔ accept this accept this from me omori nawa dɔwure mɔ dɔwure ko maa dɔ aduwa o lɔrɔ ka enaka ata sami o lali omori ɔna o ɔnɔ yɛ omori ɔna o mana hɛ o awɔ dɔwori dɔyɛ sɛbi ni yanni lamma wa dɔgɔta omori subahana wa taala yi sɔ baali mɔrɔ aya na tɔ tɔ tɔ tɔ tɔ Quran chapter Quran chapter three verses thirty five and thirty six umar falamma wada'ataha ijo sujo no ma dora mi maria maria ko nyali bi sai do nyana na ma do nyan ka rabbi inni wada'ataha unta umar ozima ba mo ama onye no bi ozima ba ma onye no bi no e umar wallahu a'lam bima wada'a umar e umar subhanahu wa ta'ala ono ye hudin sono omori ese na ahịa ozi n'ozi ewe eh, omegbo nye ne eh, n'ọrụ albarka anaghị n'ozi ọmata abraham eyi ori agwa ọtọ nọ ọkọrẹtị akidi ka eh, ya nọ anya kida onye akida anya kida onye akida anịbọ anịbọ na oh. onu oni igwe oni igwe ole mo jo noru do sa be isi jo noru le kabla me ka me do na jo noru ene ga o mo onu ya na ma nyal ya na ebe ba ni e ba bu jo noru nyal barka da nye ne ere nye ne nyal barka kuma dɔnkɔri yɛ wa ɔnyɛ nɛ akɔnɔrɔ wɔyɛ asuman kɔnyɛ nɛ mɛ ɛmɛ akaele ni ka yi kasoro ka yi ɔnɔrɔ ɔkunɔ nyɛ nɛ agogo kɔrɔ nɛ ɔnɔrɔ nyɔnkumɛ nyɛ nɛ nyɔnkumɛ ɛmɛ kakaele ni sɛsika kaale ni n'o ye o ka ye wale sɛ zɛkɛri kalo onza o jɛ ni mariam ma e ɲɔnɔrɔ. Anna Baya, all of them, as one king, sorry, Mariam Mehan, Abda Mehan, ọ̀nà mẹ́rin sáná jí náà fún wọn bẹ́ẹ̀ ẹsọ wà náà mẹ́rin dẹ́ẹ̀ ẹ̀yẹ wí mà dán alayhi salam wò é ní sàmẹ́jọ ha mariam dọ́kà mara ẹ̀yọ́ ilẹ̀ ha kọ̀nọ̀rí mariam wò é ní o ẹ̀jọ ha ka ẹ̀mí ìsúnmẹ́sì sẹ́rọ̀ jọ náà ẹ̀ bí dáhùn náà ẹ̀ dání bìlà isime sisoro jɔnɔn ɛyɛ bi daa so tiri gɔɔbɛ isime sisoro jɔnɔn ɛyɛ bi daa so kɔwɔ doo daa so tɔ ahɔn o ini o izu ha isime sisere bika o izu ha bika maa se o muri sisere bika ɛyɛ wɔn kɛnɛ wɔzori yata ha demura ojɔnɔn rɛ b'a ma maa lɛ se o muri sisere ɔnyɛ abaduwa yi o ti da abaduwa yi من الشيطان الرجيم ومري ويمنا ما سنسل دمنا سنسل جنو لما بلك أدوى النبي صلى الله عليه وسلم أشهد بالمفتة عليه الصلاة والسلام أبزن بمنهج أنا قيا القرآن أو تربية أني تربية أني أسهونا كأشي كأني كلام أدوى ɔnye ɔmo dua ɔnye ositan dɛ ɔmo dua yi e, ade ositan dɛ ɔmo dua yi e. ɔno no naa soso e, yi ka mariam bama eniri ahɛkɛ bama eniri heboro bama eniri anayika owurintɔ ekiri anawura miyɛwo eniri anani eniri yɔnani ɔmɔdi subahana wa taala dɔwɔra ale sɔrɔ yen k'an misi mariam ma ɔpipan o pipo boro ɔpipan o ɔpipan tozi o zahi komori dɔwɔri subahana wa taala dɔwɔka afata kɔbala ha rɔbuha bi kɔbuli hasan ɔmɔdi subahana wa taala a duwo nyanɔnɔ dɔwɔri dɔwɔtɔrɔ yɛrɛ so ka namba wa nazartu laka ma fi batni muharrara ka mara mi nazar mara mi kivo ara nyi e mara avau ka uje na ne ka mana ke ke na wa me do mo de duan da ka ke ka no na aba sho ko me do mo ri men ka o si sere do mo ri sere ata be do no nyan ba wa ambataha nabatan hasana do mo ri ka do en ka bataha nabatan hasana بأن الله تبارك وتعالى رباها بتربية حسنة دون مريد ذلك people go رأس مريم وكفلها زكريا ذلك النبي زكريا أسجد وقوبا ozi amema anabi ni ɛnɛ ni mɔ nɔ talo kumana ni mɔ nɔ ɔ labi ne ne ɔdɔbi ne nika ye ɛna adudɔ ne ɔdɔbi ne tiga bɛntu ne ɛma bala kɛnɛ aluku gbɛni ne kura ɔdɔbi ne tiga ɛma se ɔpaara dɔkɔri sɔgbɔn ɔdɔ la daa se zoli ka ìjọ àbọ̀wọ́yà sɛ hapun yorùbá náà lẹ́mọ̀ dáa bẹ́ẹ̀ ni dɔw la se kálọ̀ mọ́ni bẹ́ẹ̀ kala mun na sin cherisa da kɔrɔ tɔ bɛ kala mun na sin cherisa do le ri da e wa na sin cherisa wo kala mun na sin cherisa na da ka e bi kala mun na sin cherisa ri kala mun na kala kala mun of education kala mun of learning kala mun tadris e bi kala mun shurb eh, yani المنزل من عند الله da ne bi zakariya da ne su kala wannan a bɛn ni dɔw la ko kala wannan da man da ba ne da man bɔ da ba man sɔ kaana mu be so da e jɛ ahure wo be kala mɔ ɔn kala mɔ na o zɔn mɔ bɛ ba ɔne yan da ka kala mɔ a ne bi zakariya ɔ ni hɛrɛ bɛ da ka zanebi zakariya a sɛ kɔrɔba ɛbɛ sɔn na tɛyi kɛn daa baa daa sɔn daa da hayɔn ana yi ka ezɔ ayi kɛkɛ naa ɛnyɔ naa o tɔɛ lɔ ɔtɔ daa yi ka ɛnɛ mu tɔ ne zakariya na aw dahi sɔɔni tasiw daa rɛ sɛ mariam aleyhi salam. anabi zakariya ezɔ daa yɔ dɔɔna ayi na da yi ka hɛkɛ kɛnɛ mariya ma mɛ la la mɛ turu mu nɔ ma resi ne lɔ wajɛ da e da ha o kɔ kori ni duka a n sɔrɔ n'a ye ala ye kohi mi yɔ sɛbɛn ti sɔrɔ yɛ kohi mi ɔ bɛ ka a ne bɛ kari a ɔ Maria mariya kɔnɔ na lama inu mɛ dɛrɛ ka ɛtutu wɔn de sɔrɔ na wɔn inú rɛ sɔ yi zɔ àti ɛtutu wɔn de sɔrɔ na ìka inú wɔn ahẹ́ ẹ̀dín náà lɛ lórí ìfúnlẹ̀ yìí zɔ ɔyà bẹ́ẹ̀ wí. ɔlẹ́ náà inú wɔn ahẹ́ dé ìṣe náà ìka ìṣe inú wɔn ahẹ́ ɔlẹ́ sɔ ìṣe inú wẹ̀lẹ̀. so alẹ́ zakariya alẹ́ nìjọba kọ́ọ̀lá kọ́ọ̀lá yẹ́ mẹ́rin anna lati hada ma hẹ́ o ma mí lẹ́sẹ̀ nù rẹ̀ as small as she was, Maryam alayhi salam qalat huwa min indillah. Ina muri na wuri ko muri a kusa ya wuri. Da ga yin inna Allah ya rubu ma ya sha min ghayri hisab. O oh, muri subhanahu wa ta'ala ona amanki yolonde ezeri ona amanki oyeyola oyiwola uwonola lahoyola omuri ha ghayri hisab ɛnyɛ bɛgɛyɛ nisa ɛnyɛ kasa ɛnyɛ kasa n'awo kare mi nɛso ɛsɛ n'awo kare nɔ ha o mɔri fɔ nɔ ta la a se do wa ne ka o mɔri fɔ nɔ ta la o si yɛ do wa re o jɔ a he do wa re. mariam da yi a kɛ na kura na yi ka yi ɛni mariam and the anyway enyiwe ina abuwo no mori kiyete enyiwe hone ere atawra baya abi zabura baya atawra baya anan hure na he uh, old testament zabura baya ene baratini samson proverbs ini bible abi ke injila baya ene new testament ọmọ yìí atabua na ono muri chete enyuwe anamane nyi ile weka na Maryam as distant as this as precise don contain a lot holy Quran is a challenge enye na fẹ́ gbogbo ẹ̀ nà lẹ́sẹ̀ ẹ̀nẹ́ màní yín they can defend Maria like this jọ a kò ní sá anáyìí ti ju èrè dẹ́nu bẹ́ẹ̀ bí wọ́n rẹ̀ Maria down donc dibiane akakumana masɔrɔ ka nu ni muso ta yira yi ama ẹ bá jẹ jẹ ka mariam the mother of god mary the mother of god ẹyin ìtẹ́lẹ̀ different ní mariam nínú quran ọmọdé náà lánàá lọ́la àṣẹwé wẹ́rẹ́ wọn ní sọ ọ̀yin mariam ọ̀mẹ̀dúà oh, mariam àmẹ̀má ah, mariam àmẹ̀bá tẹ̀lé sọ́nìní omori bɔn nɔtɔ la dɔn na soro ye ka edze mariam idzo si mi dze ne dze anabi isa omi omi ɔbi asi yɛ ya ne hɛ omi aba ne hɛ yɛ ka omori suba nɔtɔ la odono zi mɛrɛ ya odono zi mɛrɛ ya omi ni odana ne hɛ zi mɛrɛ ya o bi no ni sɛn sɛ nyɛ mɛrɛ o mo tubɔ na wa taala daa kaa yɛn ka wasbur bil kitabi maryam aya ni mi kɔ wa ka bɔ yan nan bɛ ni sura tu maryam sura to Maryam one Quran the chapter of Mary sura to Maryam anyway ina go no muri chiete including Injila anako be ni ko Bible and one in Bible, any chapter, I'm not telling you, sorry, this is chapter of Maryam, any, any chapter of Mary, Quran on Yakan on your, like this. But Islam are the true picture, the true position of things, and have recorded by history. One in Bible, when they the gospel of Barnabas, gospel of St. Paul, gospel of St. Luke, the gospel of this, and I the gospel of Mary in the whole Bible. I'm on the Quran and Surah to Maryam. Surah chapter anake e dedicated one God onya nabi Isa alayhi wassalatu wassalam. In Surah to Maryam, the chapter of Mary in the Quran. Watch on ayah 16. Quran 9 36. Ama a gome idan mi iska ka ina jin ka ne e mi to ban ni bisa e ka wa ba akwa ma da wani ka o sa da hudan ya ka ni o mo tuma na wata ma o ko was ko fil kitab maryam idan tabadat min ahliha makana sharqiyya o mo rika ka in sana ka tere tita in ne maryam ka inu mana ki maryam o ka kole in tabadat min ahliha o kana in azan دون عين محراب دام أهكا مكانا شرقية دوم بولا دون أها أدين إيست ọnọbi ẹnumọni mariam si mu wuhu dọ ya maheke eyi ni jerusalem dọni beitul ɛdɛ adzesɔ bɛ eyɔnɔ dɔni yɔnɔ ɛnɛ bɛtlɛhɛm enumɔni mariam sinamurɔ dɔsi ɛrɛ anabi ɔtanibi sinamurɔ فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشر سويا إننا يا جن أنا سمولو آه ده ده كده إسابة onye ọnọrọ ịma na ure ya ọda wa mmanụ nọsụ ya daga aha ya dama ya ọnọrọ wọn ahụrụ ya ẹnọrọ na ọnọrọ o mezo da abụọ ma ya raka rẹ daakwọ a ọrụ ebe ọrụ ọnọrọ kwụkwọ na ẹnọrọ ebe ama ne ka ɔno ro yi sɔka kala inni a'udhu birrahmani mink in kunta taqiya ma ko isere hungo mori ko sere mo no e ɔno ro na ja waye ko anya mo he mori ko waye ko anya mo he mori ari ko ahore higilan qala abuk malaika jibril atuya ana man muriha malaika jibril ka innama ana rasulu rabbik utoa tuhu do muri dene me bon tuhu do muri betu li ahaba laki gulama zakiya ka mashenu bebao enu bi aizonu muri haba meo anaika ozi ojo be na ika zakiya ojo nre shwana ko ojo kumukumi ojo na ika muri hose ewa isa kuton meida ona wa nabi isa alayhi salam qala tudoka anna yakunu li gulam ọmẹmẹ bosun gamamoji walam yam tasmi basha walam yam tasmi basha ọnọrọ ẹ nọfọ kanyi la ẹnọnọrọ ẹ mi la lórí gamamoji walam akubakiya ọnọ ẹ ọnọlaji afọmọjọ nàlẹ mẹ àwùjọ lórí ojú ọ̀rọ̀ kanyi nàbọ wa walam akubakiya di mẹ bá ṣe wọlé di mẹ wọ sọ̀rọ̀ ká olùdarí wọn ẹ yàn mẹsàn aw mɛ wɔsi tɔmɔ kusi ala ni ma lɛ kiri kiri kɛ kazaliki ere nu a kan tɛ kɛ awɔ mɛ kazaliki wɛmi ɔnu ɛfɛ ka ɲɔ na wɛmi wɔ tɛ kɛ ama ala rɔbi kuru ala yahayi omori tɛmani kaw mɛsɛn wɛrɛ la omori ka kaw ka ɔrɔ ne wɔni ka dɔ yɛrɛ la omori ayi wɔ tɛ kɔlu kuma anw yɛrɛ olu ka yɛrɛ ka ɲɛ. Muhammad very simple. Ìlà máa wọ̀ lórí ẹ̀mí kọ̀mọ́rù. Ọ̀ní ọ̀gbọ́nba wọ̀lìnàjà alámú ayàtàlẹ̀ náà. Lóòjọ́ náà wà á máa dọ̀rí sáyẹ̀nsì àbẹ̀rẹ̀. Dọ̀rí miraculous sáyẹ̀nsì àbẹ̀rẹ̀. Ẹni mìíràn kúrò níbi ìdẹ́ni mú ká máa wùtá fúlẹ̀ lè jọrẹ́. Kúrò àbúrò ni wọ́n lọ́gbọ́n. Àmọ́ ale nya nɔ ana ka nya na dɔw bɛ fain yabɛ dɔw bɛ ka ɔlɛlɛ o ka to mori o mori a ka ta san san san ìdí àwọn ọmọ rẹ wɔrɔ mi ka mi nya dɔw yɛrɛ bɛ ayamba k'u to mori k'u fa na wɔrɔ la wɔrɔ ka na amara kɔkɔle wa wa dɔ tɔ ɔ فحملته دون الكوميديان انتظر به مكانا قصيا مريم وجنان جاب الكوكب جنان كان بعيدا عن أهله وبعيدا عن وجوه الناس وبعيدا عن المحراب dɔtɔ kanya nɔlɛla nahala kɔɔlɔ le bala ki ɛtɔ kɔnɔ gbɛɛ li ni gbɔ da yɛ tuure sɛ kɔrɔba n'a ka amɛrɛ n'a da ha ma kan na ko ki mo ki ba ki yɛ a da o o bolo bi ɲɔ o inú na bɛ fɛn mun na insha Allah ta'ala ó wà wọn kọ ọmọ tí yóò kúrò àwọn ọmọ àmọ́ yíyá ìgbà káwọn àmọ́ máa ní ìdí ìṣá ọ̀nà ìdíyà ọ̀nà náà lọ wà owó lọ́wọ́ náà wọ́n bá yà gbaná mi ka ara yìí ka níbi ádám aná ìwé ìgbà àdá ìgbà àmọ́ tó ọ̀nà ìmọ̀ọ́nà ká dákú àwa kó ní wọn níbi ádám dɔɔni ni an yɛ mɛ wɛ a na a yi ni ko mun kɔnɔ ka la ne ye kɔnɔ wɛ ko a n'o ma na ɲɛ tɛ yɛ da n'o ma na ka tɛ yɛ ko mun yɛ kɔnɔ an yɛ tɔgɔ la ɔn na ka ɔn ni ɲɔgɔn na ka aw la mi yɛ a bi a ne ma da ɔn na ɲɔgɔn ni ni ɲɔgɔn ni ɲa dam mɛ hu ne ŋɔnɔ ɔnyɛ da ɔnyɛ domori sɔnɔ dɛ dɛ gale nyɔ na ibrɔ ɔnyɛ nyɔ ɔnyɛ da domori gɔ ɔta ɔnyɛ domori sɔnɔ da dɔwɛrɛ tɛ sɔtɔ ayi mɔ ina masala isa ina ŋɔnɔ kɛ masala ada ɔlɔpɔpɔ mi tora mi tó ma ɔlɔ la ko ko n faya ko ɔmu sɔnɔ ɔta la ɔkɔ idunu tó a ne bi sa o yɛ fún tún mi tó a ne bi ada ɔlɔpɔpɔ mi tora a ne bi ada kɔnɔ tó wuli dé. ثم قال له دبرك هذا يوم كن يأتي فكان كما أراد كن فيكون يأتي يعني تروح أن تنجب به kalam bi baso bi ke tin ko ba ai aba ne ba da me o ko ta ni an ne ɛyɛ nkunu kura ne bi sa ara mɛ bima na ɔno mo dule ka ɔmo yɛ ɔka sɔ do ka ana bi sa bɛ wa ka ne ma te minyi wa ka ne ma te minyi ana bi sa yi se wɔ ɔbɔ mi wɔ ka da wɔ wɔn ba yɛ ko ya ka wɔ na ɔmo yɛ ka ɛwɔ yɛ mo di ka ne bi sa ka ma ka mɔni ala ɲɔgɔnna maa yɛ kɔn ne ma sɔn mɔni ala maa ye fo ne dara a k'a ma o mɔni a k'a kɔ maa yɛ mɛ zɛ ka ɲɔ n'o ka ɲɛ aw la kɔ ka ɲɔ mɔni yɔ ka ɲɔ wa ha sarila wa subahana allah ta ma ala fi ko. ezo mɔni kɔn soso yi tɛ dɛ dɔw la mɔni na soso yi ka mariam ọdúnkúnkúnmọ́gbọ̀n mariam banapa tẹ̀lẹ̀ so iman tẹ̀lẹ̀ so ọ̀yẹ́ dàwọ̀ kuma dẹ́mu yìí lálẹ́ sunu yìí náà mi yíyá ni o bɛ ɔyi si bo yi iletse ɔni yehu bi iletse iletse ɔna abɛn na bɛ tse kɔ ɛni ka kɔnya akedi yahudi ni again ina ne bi iza ɔbɛka ɔne ne wa wɔn ɔne ne la de ne wɔ de ne kɔ ebantse de sɔrɔ ne cross yɛ ɔmori kɛ domori aka ɔmori sɔrɔ lɔɔre ale wa yɔ sɛlɛ ka wɔkɔw lehi atɔyika ille jono ni yahudi ne je oro do mo ko nya na atoika oni yahudi na kaka inna qatalna al-masih ka yao we killed christ ka yao wa nabi izan al-masih isa ibn maryam isa the son of mary ka yao rasulullah isa anaka messenger o mori hɔ ɔn tó mori hɔ mi subhanahu wa ta'ala ko wa ma kɔtɔ do ɛnɛ wɔ wa maa sɔla kuhu ɛnɛ kɔsifa yan ɛnɛ kɔɛ banjɛ wala kinsu bi halahu ama omori wanamika ɔhakuye to dɛ olukulaika nabi isa ɛna mɛrɛ asa yi oni ni sɔrɔ tɔɔli mɔrɔ lɛsɛ kɔli ba falama ahasa isa minnu kofɔ kɔɔla ma ɛgya hwɛ bi sa reka a akamoade no se dɛ mu ɔno tukɛ hɔ ano dɔka ɛnam kommɔ ɛnam kommɔ ɛ joyɛ no kommɔ no domo subhanahu wa ta'ala dɔsi akyɛri anabi isa lɔsi kɔrɔ no anke sayyidina ali radiyallahu anhu wa arda yɔntomrihim sallallahu alayhi wa sallam ìjà mi ti jira horo maka dáàbò madina dan and uh, sayyidina ali ibn abi talib radiyallahu anhu dɔdɔ kɔnɔ lɛsɛn ini bɛɛ dan nebi ana kɛlɛ nira ke jɔnɛ na ba wɔyi lɛsɛ dan nebi lɛdɛ sayyidina ali dɔ kɔnɔ lɛsɛn dɔsɔ tuntun mu ni kɔnɔ dɛlɛ ne yi do tuntun mu ni kɔnɔ ta la o tuntun mu yɛ kɔnɔ tɔɔna ɛjɛbɛ tɛ ni wɔ a ne ka diya ni ne ta ali yɛ ne bɛ tu mu tɔlɔ lɔɔre awɔ an ne bi sɔn mɛ ka kɛ man an sɔn. wuri nan do wuri ko annabi ta awa wa hele in ka da rana tare ka woni dika aware ma wa hele on rowe do mi jiwe do war mi he an on ya wa ka do ne on mi jiwe do mi he do nyono do mozi do madini do koreko annabi sa kaman ansar ila allah qalu نحن أنصار الله آمنا واشهد بأننا مسلمون يا دو يا رب وي ساكريفايس أما بين ميكا بأننا مسيحيين لا لا بأننا مسلمون ala sa san ni biza ma ma ne en biza de ka du dibe ni kay muslim bi a bokko mo ni ma ne ada bawde ata re ko nyaare muslimu قد هو سماكم المسلمين من قبل وفي هذا omori banaya bal na mahkan in wana bala tubora de hota muslim ala sa tiran ko do mo chan de bisa wahede de lo ona so tiran ko ya yahuda de wo de prosper de cornelius kutuban ɛsɛ mɛ ɛgye ɔɔgyere tɛ agye na ɛkɔ good friday ana ɛkɔ agyere na ɛgye na ɛsɛ wɔn ani nsa wɔyɛ kutuban na ɔgyere ɛkɔ agyere tɛ sɛ good in the friday ana wɔn ani nsa awolɛ ɛla wɔn ani nsa good friday awo kɔlɔn sɛ awo kɔlɔn tɔmɔdɔ bi bad friday wɔ sɛ good ɛnɛkɔ ɛwɔ kɛ wɔn na asɛ ɛkɔ ɛdɛkɔ ɛgye sɛ good ɛnɛkɔ ɛna wɔ tɔ awɔ sɛ good ɛnɛkɔ ɛmu kɔ wɔ okonu ko do wori awo se ku di ne ko ko de le ko wori e no e ko na ru wori ya se ku di nan ko wori a nya ha ma wa jara ja ne ko ya di ne me yere ni e ka me wa je on sunday àwọn ọmọ ìdí ìdí ìdí ìdarí john ìdí tó tó wúlò báyìí mẹ́ẹ̀ẹ́ memo convert religion as an alternative. Amazement yie ɛdɛ e, e ni ɛdi ɛwudi ɛkɛnɛ wɔ ha wɔ ani bisa ɔsɛ ɔsɛ bisa jɔnjɔ de tu ka wɔ ani bisa yi jɔnjɔ an a ɔrɛ ma lɛ. ɛzɛ ba nyɔ la yanni bi sɔrɔ ɛ ba nyɔ la kunya ɔlɔ ayɛ ti kunya na ayɛ ti sɔrɔ akɔdɔ wo yɔ ɛni ɛni ɔmu ila la yɔ minnu nabi ɔmu ɛ ba nyɔ la ɛ yɛ ti sɔrɔ yanni bi sɔrɔ akɛdɔ wo yɔ ka kɔdɔ ɔrɛ. Dɔw mɛ hɛn dɔw sɛ sɛ sɛ o tó mo ní ìyẹn kúta la ɛ lé lé a yẹ kó ba kɔdɔ. so omori da wama kɔtɔlu ɛnɛ wɔ wama zɔlabu ɛnɛ kɔɛ bantse ɛnɛ kɔsɛ baaya wala tusu bi ala ama abisana kunna wɔ omori kɔnɔ mɛ kenere kisa akɔnɔ nɔ ɔnɔ bɛ kenere ɔnɔ na nɔ ne bi da dɛ wɔ dɛ kɔrɔsɔ yɛ dɛ ajɛ ka ɛni ɔna kɔrɔsɔ yɛ kuma dɛ yi ka that cross that cross ɔn that that is the the crop the theme and honouring the origin the source of the christian belief where the people of the were not christian and then because one gbàgbé àkàtọ̀ mi ní báyìí náà alẹ́ bíi Jesus, ẹ eh, jesus bí ká celebrate sign on me look at the greatest sign on on jesus of oh, sorry the sign of the Jonah. As so the sign of Jonah, the sign of Jonah of Israel, Anabi Yunus lọ́dẹ̀ yìí Jonah. Wọ́n ká mi kànábi Yunus ọ̀mú àti dáná kúrọ̀ dọ̀ lọ́jà àwọn kúrọ̀ náà náà dẹ́ba dẹ́bẹ̀ yìí dáhùrẹ́ nìyí. Dé dé kí gbogbo bá ń mú lẹ́nu wéè. Lẹ́nu mi three days and three nights so ɛdini jesus ka sign and the greatest sign and ɔbi ka ananke jonah may spend three days or three nights in the belly of the fish that is how the son of man anyone who is son of man and the bible. I'm not putting out of context. I'm not in poverty very good. Such is how the Son of Man is going to spend three days and three nights in the belly of the earth. That is our one Don't spend the three days and three nights in the belly of the earth. For, and according to the Bible, this is the greatest sign of Jesus. And Jesus was a well the greatest sign. So greatest sign not the way faith, how we sign now. And any sign, a word and the Quran and faith, how we Islam. There were. Our on Friday, good good Friday. One day. I, I John after the three days, three nights ini belly of the fish na yesi after number five in three days three nights in the belly of the heart. ah one friday the one day go around friday from saturday ah huh? oh have it now eh no one day one night ẹkú saturday ọmọ ọdọ ya two days one night ẹhẹn eh, eh. saturday from sunday ah eh? two days two nights uh -huh. so sunday mota ya eh? three days two nights go eva afi mary magdalene mi náà mo dey three mẹ́rin two so always plan this test of history don't plan this test of history so i don't think well we don check am báyìí báyìí arithmetic miscalculation ana yi na yi ni ko n'o mo yi calculation n'o mo wuli ka suma wa kɔba ka ɛlɛ o ne bi sa o o yoo na ɛ o na kɔrɔ sɔrɔ ɛdɔ de bi yɔ how many days how spend how many nights how spend in the belly of the bee or belly of the ant aw da mi ye wuli a kiri ko mori ɛ nɛ ne bi sa o kɛ sɔ ma ne bi sa. وما قتلوه وما صلبوه ولكن شبه له لهم وإن الذين اختلفوا فيه أبنك أيا جاهي أيا جاهي إلى النبي صلى الله عليه وسلم دار إلى نمولك لا في شك منه and even for nothing more than conjecture they are following conjectures and then banana guess it's guess ana ɛka aban o fail ana question be fail test of history with our calculations from the bible not from the quran ɔmɔdiki malahum bihi min ilmin abɛn ne mana kan ɛnyi kunyara ni ananyi knowledge of it because anabi sɔn ta ɔmɛsi wɔ ɔmɛni dɔmɔri ka ɔbɛrɛ mɔbi ne yɛn do ebe tuka anyi wɛ na atubu tɛ to yi kɔnɔ dɔ anabi sɔn ta bi dɔ kɛ ana nana tɛn ba ana kɔ wula wana ni kɔ ale bi sɔrɔ ka ɲɔgɔn na tugu tɛ joli nana ba ye ɔmɔ ni gɛɛsi wa kɛnɛ o la mɛ maa la ko bi hin mi na e le ɛ ni kunya la ni ana kɔnɔ n'o ye yan e ti ba a faamu ɛ bi kɔnjɛ tɔra fili ɛ o yi foli sɔ ye gɛɛsi da san yuri haliti in sun nuna ko wani mabu belen yuri haliti wani kur'an abu ya ne hiza o mori ya ka e o mori ya ka bi ne lokan ne ha bi ne yizu da ko aba mi tere wa sa da so wa do do ayi kur'an amma wa ba that shall be gospel according to Paul according to Paul according to according to Quran is sorry Quran according to Allah the only we do Quran Quran is not even according to what Rasulullah ilé ní wúri ọ̀kadà wà according to Rasulullah yẹn kì hadith kùrùsì ẹ̀ Quran àwọn and I have it so Quran from the definition and it very clear ọmọdé kò wọ́n máa kọ́tọ̀ lóhu yẹ kéèna ọmọdé kò clearly ẹ̀ ní wọ́ balùwẹ̀ fún àbúrò ọ̀hún ilé ọmọdé ibẹ̀ náà. raise annabiisa mun na sho kwete tumuri sho ni dan an ruba wa kana allah azizan hakima wa azizan hakima aku kumuri is the almighty hakima is the all wise umuri zame dwele ka in quran azizan hakima ukata umuri bana bana wa roye ukata la ne nyoro ende ya musulmi ne bayan azawo muri osgoto tuno da ke bayan kenan quran anke mi gendelo ko mo ya ka ko mo ba ya mo na ko ko se lo ko mo ni abe na se la yo mo na wo se le wa abe na ke ko mo ni mo na wo destroy e de ma ke ko mo ni bo lo de me amasa ni lo ka be na me ko mo ni da o oh, ho islam ani se mi islam wallahi islam din khalida ila yawm al qiyamah wala islam mɛtɔn mɛ náà lásán islam islam islam yóò kata fún wa amẹrika ẹmẹ náà islam ẹ ah, islam adé abẹlẹ wa o yìí lẹ́yìn náà islam ẹ ní london ní britain ní uk as a whole islam bana kọ̀ọ̀kan day in day ah. out. to omori alaziz alhakim omori bana ọ̀nà kọ̀ọ̀kan náà yẹ eh, kẹ́ ɔno nya abere ɔyɛ ana mika wokatɔ mu yɛ ɛnyɛ e, ba ɛkɔ nyɛ nan inshallah taala ɔtɔn bi akidi yahudi ɛni Maria akidi yahudi ɛni isak ana wuli mariam alayhi masalatu wasalam inshallah taala ɔsan ibi asanan sɛ akidi amu bɛn nɔta ɛna sara ɛna ɔya ɛna ne bi sa ɔnya nansi wa kidi kɔ mɔli ɔno mɔli kan an kɔntɔn mɛla yi sallallahu alaihi wa sallam kuma ɔn mɛ ba bɛ an kɛ dɛsɛ nan tse ama ikpe ni to bɛ ɔn ba bɛ pulɛ pulɛ an na ka ɛhɛn b'a ta mɔli na o ko anabi sa e wo na debo to panya na muna ogogo nawo onya e muna ogawa nawa onya nawa ye di uje di di uje muna ogo sei nawa nawa ese anya ne oya nawo duwasi uje ile duwasi me namar zukna auladan barin warzuqna banatan barat برحمتك يا ارحم الراحمين اللهم افرغ فساد قلوبنا اللهم افرغ فساد قلوبنا اللهم اجمعنا على الهدى والحق يا ارحم الراحمين اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والملحدين واذل الشرك والمشركين واذل الكفرة والكافرين واذل النفاق والمنافقين واذل الفساد والمفسدين انك على كل شيء القدير فإنه لا حول ولا قوة إلا بك يا الله اللهم فك أسر المسرورين من المسلمين اللهم فك أسر المسرورين من المسلمين اللهم فك أسر المسرورين من المسلمين اللهم فك أسر المسرورين من المسلمين إنك على كل شيء قدير اللهم أرنا الأجائب قدرتك في جميع الكفار ومن والاهم وفي المنافقين ومن ناصرهم وفي الشيوعيين ومن شايعهم وفي جميع المخبرات ومن تابعهم وفي جميع السياسيين ومن ناصرهم اللهم أرنا الأجائب قدرتك فيهم اللهم فك عصرنا اللهم فك عصرنا اللهم استر عوراتنا وآمن رواتنا اللهم استر عوراتنا وآمن رواتنا اللهم استر عوراتنا وآمن رواتنا صلواتنا اللهم احفظنا اينما كنا عونك عونك يا الله عونك عونك يا الله على كل المتكبرين اللهم أرنا الأجائب قدرتك على كل المتكبرين الجبارين اللهم أرنا الأجائب قدرتك اللهم زلزلهم تذليلا اللهم دمر قواتهم اللهم اللهم دمرهم تدميرا اللهم إنهم يجتمعون اللهم شتت شملهم اللهم فرق جمعهم اللهم فرق جمعهم اللهم زلزل تحت أقدامهم اللهم زلزل تحت أقدامهم اللهم دمرهم تدميرا اللهم اجعل قيدهم في تدميرهم اللهم اجعل كل تدبيرهم تدميرا عليهم اللهم دمرهم بقوتك اللهم البراء طال ليل هؤلاء التقاة اللهم دمر طغاة اللهم دمرهم تدميرا اللهم دمرهم اينما كانوا ولو كانوا في بروج مشيدة اللهم علم قوتك فيهم اللهم علم العجائب قدرتك عليهم اللهم زلزلهم تزليلا اللهم انا نسالك ونتوسل اليك بدعاء الصالحين منا ونتوسل اليك بدعاء الصالحين منا ونتوسل اليك باسمائك الحسنى تدميرا اللهم أرنا فيهم يوما أسودا كيوم فرعون وهامان وقارون وأبي بن حرب وأمية بن أبي صلت اللهم دمرهم اللهم دمرهم اللهم اجعلهم نسيا منسيا اللهم اجعلهم نسيا منسيا إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستقيل يا حي يا قيوم برحمتك نستقيل اللهم أنقذنا يا مجيد قوة إلا بك يا الله إن هؤلاء قد يريد عنهم على كل طاقة الله قدر طاقتهم اللهم علم فيهم عنا قوة تفوق قدرتهم إنك على كل شيء قدير يا ذا الجلال والإكرام يا رب العالمين يا ناصر المؤمنين يا ناصر الصالحين يا ولي الصالحين اللهم إنك أنت الواقع على الراحمين اللهم يا خالق الهم ويا كاشف الغم مجيب دعوة المضطرين رحمن الدنيا والآخرة ورحمهما أنت ترحمنا فارحمنا برحمة تغننا بها عن رحمة من سواك اللهم فارحمنا برحمة تغننا بها عن رحمة من سواك اللهم أنت الرحمن الرحيم فارحمنا برحمة تغننا بها عن رحمة من سواك إنك ولي الصالحين إنك على كل شيء قدير وبالإجابة تدير يا أرحم الراحمين الصديق وعمر الفاروق وعثمان ذو النورين وعلي الحسنين وعن الصحابه اجمعين وعن التابعين وتابع التابعين ومن تبعهم باحسان الى يوم الدين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اقض حاجاتنا برحمتك يا ارحم الراحمين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فأقم الصلاة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 عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون فمن هاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندوا أبناءنا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 الرحمن ولدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا عدا تكاد السماوات يتفطرن منه تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتنشق الأرض وتحر الجبال حتى أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا قل هو الله أحد الله الله